Jímọ̀ olóyin Yorùbá pé Jímọ̀ olóyin náà sì lónìí àwọn míì a máa pè lọ́jọ́ ẹtì ire gbogbo kò ní dẹ́tì lọ́ọ̀dẹ kó wá ẹ kú ojúmọ́ ẹ kú ìkàlẹ̀ o níbi gbogbo tẹ̀ tí láǹfààní àti máa gbọ́ mi tàbí wò mí jákèjádò àgbáláyé orí ètò ojúmọ́ aláyọ̀ láwà olúwa tóbi lọ́ba fáṣùgbà ló kọ tèmi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà rèé ìkànnì BGI TV náà sì lẹ́ ń wò bàbá gbàgede ìmọ̀ tv olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi ọ̀dà náà àwọn kókó òròyìn ti wà níwájú mi gẹ́gẹ́ bá a ti máa ń ṣe é ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí mú fún yín kẹ́sì bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ ọ ìta gbangba ìwé ìròyìn Vanguard níròyìn eléyìí ti kọ́kọ́ yọjú ó ń sọ wípé àwọn afurasí fúlàní wọ́n ya wọ abúlé kan nípínlẹ̀ Ondo wọ́n jó ọ̀pọ̀ dúkìá àwọn èèyàn lù ú wọ́n ṣekú pààyàn mẹ́ta níbẹ̀ ẹ gbọ́ ò lẹ́kùnrẹ́rẹ́ yomi ètò tún wà bí wọ́n ní àfi bí eré orí ìtàgé kẹ wá wo nǹkan nípínlẹ̀ èkó arómi sálẹ̀gbẹlẹ̀gbẹ ibi tèrè mẹ́ta tí í kìlọ̀ wà wọ́n ní ọkọ̀ àwọn ọmọ ológun ó sọrí mọ́ ọkọ̀ tó jẹ́ ti igbákejì gómìnà nípínlẹ̀ èkó kí ló ṣẹlẹ̀ náà bó ló ti jẹ́ ẹ gbọ́ yẹn náà ẹ sì tó ń wo bó ti jẹ́ ìmí ètò tún wà látàpá bíi ojúde punch ni mo ti ń wò yẹn níbẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti gbá àwọn afurasí ajínigbé mú ṣíkún wọ́n gbàbọ́n padà lọ́wọ́ wọn ibo ló ti wáyé ẹ̀ẹ́gbọ̀n yẹn náà òmí ẹ̀wẹ̀ tó tún jẹyọ àwọn ẹgbẹ́ kan lápá àríwá lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà mọ̀ sọ̀rọ̀ jáde wọ́n ní lórí ìfòfindè táwọn ipob ní àwọn èèyàn gbọ́dọ̀ jẹ́ mọ̀ọ́lù mọ́ ní agbègbè ọ̀dọ̀ wọn wọ́n ní ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó dá mi ni wọ́n dà ọ́ apá àríwá náà ti ń sọ bẹ́ẹ̀ omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ bí wọ́n ní kẹ́ ẹ wá wòran o pẹ̀lú bí àwọn agbébọn ọmọ ti ṣekú pààyàn bíi gba ní ìpínlẹ̀ Zamfara ẹ̀jẹ̀ rè ń sọ ìmí tó tún wà ń bí ìwé ìròyìn Platform Times ló gbé e jáde wọ́n wí pé ó ń ṣe ni ọlọ́kadà kan ló sunrun àsùnlẹ̀sù forílẹ̀sù ká lẹ́yìn ìgbà tó gba nǹkan mú lọ́wọ́ àwọn tó gbé sẹ́yìn làwọn yẹn bá gbé ọ̀kadà rẹ̀ lọ lẹ́yìn ìgbà tó rún kàn án tó mú nǹkan tán ẹ gbọ́ yẹn náà látàpá bí omi ẹ̀wẹ̀ tó wà mí wọ́n ní ṣe rí pásítọ̀ ọjọ́ kan mọ̀ ní òun ló jẹ́ wípé ó ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìndínlógún lógún náírà lọ́wọ́ àwọn ọmọ ìjọ ẹ̀ pé wá bí tẹ́ bá ti sanwó yìí á fi sílẹ̀kùn ọdún 2022 fún ẹ ìyẹn lọ́jọ́ àìsùn ọdún nǹkan kan wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ máa bá mi bọ̀ lórí ètò ọ̀dà ojúmọ́ aláyọ̀ náà sì lètò tẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ níkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV níbi tá a ti mọ̀ fún ìtàn lóní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ lówùúrọ̀ ní olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi Mr Smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà rèé ọ̀dà náà ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún tí ń bá ti wá dé báyìí ẹ bẹ̀rẹ̀ sí gbọ̀nrín kí ni wí àwọn ìròyìn tí mo ti kọ́kọ́ ka kókó ẹ̀ fún bí gbèyàn ń kó kòkó kú ònú kòkó tó sì à ń kalẹ̀ kòròkò lóní kókó ẹ kú kalẹ̀ ẹ má bá mi lọ. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn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 ẹ máa wò ó lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà látàpá abẹ̀yẹn ẹ má gbàgbé ojú òpó youtube wẹ́ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ sọ̀sìkíráìbù kẹ́ ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ tó ń pe kí fáwọn ẹlòmíín lọ́wọ́ kan náà ẹ bọ́ sójú òpó facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ńkọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lọ́wọ́ ọ̀sàlẹ̀ yẹn gangan òun lẹ́ lò tẹ́ fi kàn sí yàrá àpolongo ọjà wa ọ̀dà ẹja bẹ̀rẹ̀ sí máa wọnú ẹ̀tàn lóní bẹ̀m̀bẹ̀ yẹkẹ nítorí pé ayábíẹ́lẹ̀ báyìí ó bí arẹ ni ayé ó fẹ̀ lápá bí ìwé ìròyìn Vanguard gbéròyìn kan jáde vàrà kí ló ń sọ jáde ń ó wípé àwọn afurasí Fúlàní kan ló jẹ́ wípé wọ́n sọná sí agbègbè kan nílùú Ondo nípínlẹ̀ Ondo lọ́wọ́ kan náà ni wọ́n ṣekú pààyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èsì ò ìròyìn yẹn bẹ́ẹ̀ bá wò ó lójú amóhùnmáwòrán yẹn rí bí wọ́n ti jó àwọn ilé kan àti bí wọ́n ti ba àwọn dúkìá kan jẹ́ eléyìí tó jẹ́ àwọn tàwọn èèyàn ń bẹ̀ kò dín ní èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó yẹ pé wọ́n yìnbọn fún látọwọ́ àwọn afurasí darandaran tí wọ́n lu agbègbè kan pa ní ìpínlẹ̀ Ondo eléyìí tí wọ́n pè ní abúlé Mulege ní ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wọ́n ní àwọn ọ̀gọ̀rọ̀ ilé kan ni wọ́n sọná sí tí wọ́n sì bàjẹ́ ní agbègbè náà àwọn tó jẹ́ àmọ̀tẹ́kùn náà bá gbéra sọ lẹ́yìn ìgbà tí ìtónilétí kan dọ́dọ̀ wọn ọ̀gágun wọn olóyè adélẹ́yẹ adétúnjì ó wá ṣàlàyé ó ní ẹ̀wò ń ṣe làwọn bẹ̀rẹ̀ sí tún lọ ṣèwọ́de látapá bẹ̀ láti wo kí ní ṣẹlẹ̀ gangan lórí nǹkan fi tó àwọn létí ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tó di pé àwọn bẹ̀rẹ̀ sí tún lọ làwọn rí àwọn afurasí fúlàní ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí dojú náà ìbọn kọ àwọn lójú méjèèjì wọ́n ní làwọn bá bẹ̀rẹ̀ sí jọ mú nǹkan sílẹ̀ fúnra wọn lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ wọ́n ní nígbà tí ó di pé èyí bẹ̀rẹ̀ tán làwọn wá tó wọ́n gba àwọn èèyàn lámọ̀ràn pé wọ́n bí ẹ̀yin èèyàn lù ẹ tètè mọ sẹ́wọ̀n nígbẹ́rẹ́ pàpọ̀ nígbàkigbà tírú èyí bá tún ṣẹlẹ̀ yàtọ̀ síyẹn Adélẹ́yẹ ó tún wá ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí ó wípé kẹ́ ẹ máa wo nǹkan o nítorí báwọn aráàlú ò faramọ́ bí màálù wọn ti ń jẹ oko àwọn èèyàn òun ló fà á tí wọ́n fi wá bẹ̀rẹ̀ sí wá ṣe àkọlù burúkú sí àwọn èèyàn lágbègbè náà wọ́n sì ní tí ó yẹni ló yẹni okun ọrùn ìyádiẹ ìròyìn yẹn pọ̀ ńbẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ kódà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìgbà tí wọ́n gbìyànjú àti kàn sí wọn kí wọ́n mọ kíni lọ kí lè ohun tí àwọn náà ti gbọ́ lórí ẹ̀ wọ́n ní ó já sí òfo nítorí wọn láǹfààní àti kàn sí ẹni tí ṣe fún mi Ọdúnlámì eléyìí tó jẹ́ pé ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìròyìn ẹ̀fẹ̀ ó pọ̀ ó gùn síbẹ̀ ìwé ìròyìn Vanguard ó gbé jáde o láàárọ̀ òní omi ẹ̀wẹ̀ tó tún wà lápá bí ó ní ìròyìn kan tí wọ́n ti ní àfi bí eré orí ìtàgé gẹ́lẹ́ nígbà tí ó di wípé ọkọ̀ àwọn ọmọ ológun kan tó dédé sọrí mọ́ ọkọ̀ igbákejì gómìnà nípínlẹ̀ Èkó wọ́n ní bó ló ti jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó òní dókítà Ọbáfẹ́mi Hamzat wọ́n ní igbákejì rẹ̀ gangan ni wọ́n ní ń ṣe ni ọ̀rọ̀ bá mọ̀ sápá kan jà mọ́ tó di pé nígbà tí ọkọ̀ iná ti ń dá ní dúró lójú pópó tó dá dúró ìgbẹ̀yìngbẹ̀yìn lọkọ̀ tó jẹ́ ti àwọn ológun ló ń wàwàkuwà bọ̀ gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kò ṣe ṣàlàyé wọn níbẹ̀ ló ti sọrí mọ́ ọkọ̀ títí igbákejì gómìnà ti ìpínlẹ̀ èkó wọn ní lórí ẹ̀ wọn ní ṣùgbọ́n igbákejì ó wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá láti fi rí dájú pé ohun gbogbo lọ ní mẹ̀lọmẹ̀lọ tí ò sì fa rògbòdìyàn wàhálà ọ̀kan lára àwọn oṣojú mi kòró madam ejiro clement ó wá ṣàlàyé ó ní à kẹ́ ẹ mọ́ wá wo nǹkan o ọkọ̀ yẹn ló ń bọ̀ láti marina eléyìí tó ń lọ àmọ́ tó sì jẹ́ pé ìwàkuwà tí wọ́n ń wà náà ni ó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà àti bó ti wáyé lọ́wọ́ kan náà ìròyìn míì tó tún yọjú bọ́rọ́ látàpá ọ̀dọ̀ mímbí oníwèé ìròyìn punch gbé tó sì ti ìta lóní pọ̀npọ̀npọ̀n iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbá àwọn afurasí ag jínigbé mú ṣíkún wọ́n gbà kan padà lọ́wọ́ wọn ní Kogi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ó ráwọ́ tó àwọn mẹ́ta kan tó jáfurasí wọ́n sì gba àwọn ìbọn lọ́wọ́ wọn tó ti oúnjẹ àti ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ti ṣe DSP William Ovie Aya òun ló ṣàlàyé ó fi àtẹ̀jáde ọ̀hún sóde lẹ́yìn ìgbà tí wọ́n ti buwọ́lù fóníròyìn nílọ́kọjà lánàá ó wí pé ṣe ẹ bá wo àwọn afurasí tá à ń sọ̀rọ̀ pa wọn yìí ó ní owó ṣe bẹ́ẹ̀ tó gbà lẹ́yìn ìgbà tí ìfimúfilẹ̀ ti wáyé ní agbègbè kan wọ́n pè ní Auchi ní ìpínlẹ̀ náà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ síwájú wọ́n ní kẹmọ wá wò nǹkan ọwọ́ ti bà wọ́n nígbẹ̀yìngbẹ̀yìn nítorí oró bú eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì ń domi àlàáfíà agbègbè rú léyìí tí ó sì jẹ́ tó kù díẹ̀ káàtó táwọn ọ̀fẹ́ kó túmọ̀ ràn mọ̀ bí iná yẹ ìgbìyànjú akitiyan eléyìí tí wọ́n ní wọ́n ṣe wọ́n ní òun ló jẹ́ kí wọ́n padà gbá wọn mú wọ́n sì ní ìdájọ́ òdodo yóò padà farahàn yányán lórí ọ̀rọ̀ náà ìwé ìròyìn punch náà ló gbé jáde síta látàpá bí omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ bí punch náà ló tún gbé wọ́n ní àwọn tó jẹ́ agbébọn ni wọ́n mọ̀ ṣekú pààyàn bíi gbà igba èèyàn nípínlẹ̀ Zamfara ló ti wáyé wọ́n ní kẹ́ ẹ wá máa wẹ̀jẹ̀ bíi ti ń sùn pẹ̀lú bí àwọn èèyàn tó ju igba lọ torí pé wọ́n ṣekú pa wọ́n látọwọ́ àwọn tó jẹ́ agbébọn níjọba àbílẹ̀ Anka àti Bukuyum ní ìpínlẹ̀ Samfara wọ́n ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí tún ní sá lọ nígbà tí wọ́n dé oró ogú lẹ́yìn ìgbà tó di pé àwọn ọmọ ológun àti wọ́n bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí mú nǹkan lẹ̀ fúnra wọn tó tó bẹ̀rẹ̀ sí fà lójú méjèèjì àmọ́ wọ́n ní àwọn abúlé tó ti ṣẹlẹ̀ ó ní Rafindaya Baraya Rafingero àti Kofa wọ́n ní agbègbè náà ni wọ́n ti di pé wọ́n ti ṣekú pa àwọn èèyàn wọ̀nyẹn lọ́wọ́ kan náà wọ́n ní nígbà tí wọ́n ń sá lọ wọ́n ná kó bí àwọn màálùú bíi ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n ń kó lọ léyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí jọ wọ̀ jàkadì pẹ̀lú àwọn ọmọ ológun ṣùgbọ́n o wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ ti rí wọ́n ní àwọn ṣekú pa ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ti fìgìláńtẹ́ lágbègbè náà tó ń ti àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn lóbìnrin àti lọ́mọ èké ẹ wò ìròyìn ẹ pọ̀ ọ̀fẹ́ síbẹ̀ kódà kọmíṣánná àwọn kan bẹ̀ sọ̀rọ̀ ó kárí sọ kọ́lọ̀ ń ṣàánú wà ní lórílẹ̀‐èdè nàìjíríà omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ bí ó ń ṣàlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikọ̀ ti ipob eléyìí tí wọ́n ṣòfin kan pé wá ń bí ẹ̀ gbọ́dọ̀ jẹ màálùú o lápá ilẹ̀ Ìgbò lọ́dọ̀ tàwọn àwọn ẹgbẹ́ kan lápá àríwá náà wá sọ̀rọ̀ wọ́n wí pé ẹ wò ó ṣe ẹ fẹ́ gbọ́ àti tán wọn ní sùúrù oró tó dá mi ni wọ́n dá ọ ó ní wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ ti Àríwá kan tí a mọ̀ sí the coalition of northern groups wọ́n wípé ẹ wò ó àní fààyè gba okòwò tiẹ̀ náà lápọ̀dọ̀ ti wá bí àwọn ọjà tiwọn àní fààyè gbà lọ́dọ̀ tàwọn ìyẹn nílẹ̀ haúsá lọ́hùn-ún wọ́n ní nítorí pé kí ni oró tó dá mi ni wọ́n dá ọ wọ́n ní àwọn ọmọ ọkọ̀ ipob pàṣẹ wípé káwọn èèyàn wọn mọ̀ jẹ màálù mọ́ kódà wọ́n ní bí wọ́n bá fẹ́ ṣayẹyẹ ni wọn ò gbọ́dọ̀ tún pa màálù wọ́n nírú kí wàá lélẹ́yìí agbẹnusọ wọn abdulaziz suleiman ló ló ṣàlàyé pé ṣẹ́rí ikọ̀ ipob yìí nínú àtẹ̀jáde tó jáde látẹnu wọn látọwọ́ ẹni tí ń ṣe ìmápáwáfò ó kù díẹ̀ káàtó àwa ṣèré àní gbà nítorí ìgbáyé gbádùn àwọn apá àríwá wa jẹ wá lọ́kàn gan gidi ni lọ́wọ́ kan náà ni wọ́n ní ẹ wo àwa gan ó fòfin dè wọ́n lójú méjèèjì lápá àríwá tí ó di oró tó dá mi ni mo dá ọ ẹ wo ìròyìn ẹ ọ wà lápá abẹ̀yẹ náà bó ti jẹ jáde síta lápá bí omi ẹ̀wẹ̀ tó tún yọjú bọ́rọ́ ibẹ̀ ni wọ́n ti ní ẹ wò ó ọlọ́kadà kan ó sunrun àsùn forí lẹ́sùká bó ló ti ṣẹlẹ̀ wọ́n ló gba nǹkan mu ni lọ́wọ́ àwọn tó gbé sẹ́yìn wọ́n ní àwọn tó gbé sẹ́yìn ló fún ní nǹkan mu lọ́wọ́ kan ló sì di wípé ó bá sùn lọ ó sùn lọ tán làwọn ará bíbá gbọ́kadà lọ bó ló ti jẹ́ ọwọ́ padà tẹ ọmọ ọdún mẹ́rìnlélógún kan tó pẹ̀ ń jẹ́ hussein abdulaziz abdulsalam lélẹ́yìí tí wọ́n ní látọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn sọ wípé àwọn ọ̀gbáradàràdà pínlẹ̀ Ògùn wọ́n ní ọwọ́ padà tẹ̀ lẹ́yìn ìgbà tó jí ọ̀kadà kan gbé ń Jẹ̀bú Òde Abdulsalam ó ní òun àtàwọn ohun àtọ̀rẹ́ rẹ̀ kan tí ó jọ wọ ọ̀kadà ní agbègbè kan níjẹ̀bú òde eléyìí tí wọ́n ní nígbà tí wọ́n gorí ọ̀kadà tán wọ́n bẹ̀rẹ̀ sí mú ọlọ́kadà lọ́rẹ̀ẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ọlọ́kadà náà bá gba nǹkan mu lọ́wọ́ wọn kí ló gba nǹkan mu tán sí pẹ̀lú nǹkan tó ti fi sínú ẹ̀ ló bá sùn lọ ikọ̀ àmọ̀tẹ́kùn ẹni tí ṣe adarí wọn ní ìpínlẹ̀ Ògùn David Akínrẹ̀mí ló fèyí léde nínú àtẹ̀jáde kan tán fi ìta lánàá Akínrẹ̀mí sọ pé afurasí ọ̀hún ni wọ́n gbá mú ṣìnkún ní Ṣàgámù eléyìí tí wọ́n ti ṣàlàyé pé bò lọ̀rọ̀ ti jẹ́ wọ́n nígbà tóun náà ó kà tí ó sọ̀rọ̀ wọ́n ní Abdulsalam sọ wípé à ẹ ti a máa wo nǹkan o òun máa ń tún ọ̀kadà ṣe ń tòun ni kódà oníbàárà tòun tó gbọ́kadà yìí wá ó kàn lọ òun ò sì mọ bí ó wà mọ́ ó ní lòun bá wò pé ó dá kò sí wàhálà ṣùgbọ́n òun ò mọ nǹkan tó jọ wípé ẹyin òun jí ọ̀kadà gbé kí n ṣe pé òun jí gbé bá ná o nìròyìn ẹ sọ akérèmí sọ̀rọ̀ ẹni tí ṣe kó àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ lọ́wọ́ kan ni wọ́n sọ bí ipò nǹkan ti rí àti wọ́n ti ní ó dáa wọ́n ti fà á lé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ ní tí ń ṣe ìfínfílẹ̀ eléyìí tó wà ní eléwéran ní ìlú Abẹ́òkúta wọ́n ní wọ́n ti fà á lé lọ́wọ́ ná lórí ọ̀rọ̀ náà ẹ wo ìwé ìròyìn Platform Times ẹ̀ ló gbé jáde síta láàárọ̀ ní omi ẹ̀wẹ̀ tí tó máa mú jáde ń bí ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ kan ọ̀fẹ́ panilẹ́rìn díẹ̀ ṣùgbọ́n kì í máa ṣeré ìròyìn eléyìí tí mo fẹ́ mú wá wọ́n wípé ẹ wò ó ṣe rí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ wọ́n na pásítọ̀ wọn kan o bàbá bàbá rẹ̀ léèwòsàn kí ló ṣẹlẹ̀ wọ́n ní pásítọ̀ wọn nínú ìjọ kan tí wọ́n ń pè ní blessings wing of blessings african church eléyìí tí wọ́n ní pásítọ̀ James Mugo òun ló jẹ́ ẹni tó dálẹ̀ wọ́n ní òun ló bá sọ pé ẹ̀yin ọmọ ìjọ kẹ́ ẹ lè rò ọdún tuntun ìyẹn ọdún twenty twenty two ẹ̀ẹ́dà owó kan o eléyìí tó jẹ́ sixteen thousand naira wọ́n lòun ló jẹ́ ìyẹn gbẹ̀rún mẹ́rìndínlógún náírà lọ́wọ́ kan náà ni ń wò ó di ọjọ́ àìsùn ọdún tó di pé ọ̀rọ̀ ń fẹ́ rí bákan lòun àtọmọ ìjọ bẹ̀rẹ̀ ìjọ bẹ̀rẹ̀ sí táwọn ọ̀rọ̀ síra wọn wọ́n ní kí ni náà jọ ń tàwọn síra wọn sí làwọn ọmọ ìjọba kọjú sí pásítọ̀ jọ pé ìwọ ọgbà ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà sixteen thousand naira lọ́wọ́ àwọn káwọn lè fi sílẹ̀kùn ọdún twenty twenty two ìwà wa jọ́lọ̀ níbí ó wá sọ síwájú owó ní tó fa wàhálà tàyányán ni pé pásítọ̀ náà sọ pé ẹnikẹ́ni tí ò bá ti dáwó náà ẹ̀yin kò ní rí àwọn ìbùkún ńláńlá ọdún twenty twenty two àti wípé ó bẹ̀rẹ̀ sí gbé wọn ré ló bẹ̀rẹ̀ sí ṣépè ńláńlá wọn ní èyí gan ló bínú bí wọn táwọn sọ pé tọ́ bàbá bóyá ìran bóyá lẹ́yìn náà rí ọdún twenty twenty two báyìí o wọn náà lu pásítọ̀ yìí ní àlùbami òjò ìbò ló ti ṣẹlẹ̀ gangan wọn ní Kẹ́ńyà ni ẹ wo ìròyìn gbé mọ̀sẹ̀ká ni látàpá àbí kọ́lọ́ ń ṣàánú wa ni tọ̀ ìyẹn bẹ́ẹ̀ àwògede gbé lórí ètò Ojúmọ́ Aláyọ̀ àwọn ìròyìn yẹn láti kà fún yín tí n bá wá lọ sókè lọ́nà tí mo bá padà dé máa fún yín ní àwọn àlàyé kan eléyìí tá a tún jọ jíròrò tẹ́yìn náà fi èrò yín sọwọ́sọwọ́ ìsàlẹ̀ gẹ́gẹ́ bá a ti máa ń ṣe lórí ètò yìí ẹ mọ̀ ọ́n bá a ti ṣe é nítorí náà olúwatóbilọ́ba fásùgbà ló kọ tèmi mr smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà lọ́wọ́ kan náà ẹ ó gbàgbé ojú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe kẹ like ẹ kẹ tọpẹ fáwọn ẹlòmíín facebook wa ẹ tẹ gbàgede mọ with aláwìyá adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede mọ underscore twenty two ṣẹwárẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ sàlẹ̀ ẹ̀ngàn lẹ́ẹ̀ máa mú tẹ́ máa tẹ̀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 káàbọ̀ padà látàpá abẹ̀yẹn látòkè lọ́hùn-ún ojúmọ́ aláyọ̀ lè tò tẹ́ ń gbọ́ nìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV olúwatóbilọ́ba fáṣùgbà lórúkọ tèmi Mr Sunday lórí afẹ́fẹ́ ọmọkùnrin lórí mídíà àti káwọn ìròyìn yẹn tó fún yín tẹ̀sẹ̀ gbọ́ láàárọ̀ ní bóyá àwọn ìròyìn ti gbé tèmi sí kà síta àmọ́ lápá kan náà ẹ já bẹ̀rẹ̀ sí jọ yànnà náà èrò tí ilẹ̀ máa fi sọ́wọ́ ọ̀sàlẹ̀ nítorí pé àjọ ń ṣe é náà ni nítorí pé tí kò yẹrí bí ò bá sétí lórí orí àdàbí àpòláàgé bí ò séyí lẹ́nu ẹnu àdàbí ẹ̀múlàgà ni. ìpínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mú karòyìn ẹ fún yín níbi tí wọ́n ti ní àwọn afurasí tó jẹ́ fúlàní wọ́n dédé lọ sí agbègbè kan bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sì ju àwọn ilé ẹ̀yin náà ẹ máa wo ẹ̀wò nù bẹ́ẹ̀ tí wò yẹn ẹ máa wo àwòrán yẹn ó ṣàfihàn ìwà burúkú táwọn fúlàní tí wọ́n hù kí wọ́n ni wọ́n ló fà á ikọ̀ àmọ̀tẹ́kùn agbé ah, fún yín o ẹ kúṣẹ́ ẹ káre láì nípìnlẹ̀ Ondo bẹ́ẹ̀ ṣe wọn. wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ṣàlàyé wọ́n nígbà táwọn gbọ́ náà ya wá síbẹ̀ wípé ẹ irú kíre àwọn èèyàn wa ẹ wá fẹ́ máa jó dúkìá wọn ẹ wá ń ba nǹkan wọn jẹ́ kò rọkọ̀ dá o lọ́wọ́ kan náà wọ́n ní wọ́n padà ṣekú pààyàn mẹ́ta lásìkò náà ẹ wá máa wo nǹkan àwọn fúlàní yẹn wọ́n wí pé wọ́n jẹ́ kí wọ́n fi ẹran jẹ oko àwọn èèyàn wa àwọn èèyàn ò gbà wọ́n ní irọ́ ẹ kẹ́ran yín kúò ẹ má fẹ́ran yín joko wa àwa náà ń ṣiṣẹ́ àlágùn ni ká tó dáko ká tó kéré oko ṣùgbọ́n wọ́n ní àwọn fúlàní irọ́ o àfi dandan ńlá pé àwa náà ń ṣe owó tiwa ní owó màálù wa ṣùgbọ́n wá wò gbẹ̀yìngbẹ̀yìn ìkanra yẹn náà fi wá lọ yàbọ̀ àwọn èèyàn yìí ẹ wo dúkìá tí wọ́n tún bàjẹ́ ẹ wo ẹ̀mí tó tún ṣòfò ẹ dàpọ̀ tábàkà ní méní méjì mẹ́ta láti ìjọ yìí ara tí Sunday Igboho fi bẹ̀rẹ̀ sí pariwo ni pé a ní ẹ fi lẹ bàbá mi lẹ̀ ẹ fi lẹ bàbá mi lẹ̀ ẹ yé fìyà jáwọ́ èèyàn mi mọ́ ariwo tí Sunday Igboho papapapapa nà títí tí tán fi mú síbi tó wà báyìí ṣùgbọ́n gbogbo aláwọ̀ pé onínú rẹ lọ̀rẹ́ ìlú o alágbàdo sì lọ̀rẹ́ alákàsù àlélẹ́rẹ́ òun lọ̀rẹ́ ewúrẹ́ ẹja sòótọ́ lónìí o fún gbẹ̀gà àlú kásòdodo ṣáfẹ́sọ báwọn ìjọba òṣèré tó ń ṣẹlẹ̀ yìí kí ìgbésẹ̀ wọn ara ń tà ń sọ nìyẹn àwọn pariwo yorùbá nation yorùbá nation wọn ni a máa pariwo àṣẹ ní pariwo yorùbá nation àṣẹ ní kígbe tẹ́tẹ́ fọ́ọ̀n tẹ́tẹ́ pé yorùbá nation láfẹ́ ẹ wo irú eléyìí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ẹnìkan ní kò ìkan ẹyìn tí ọmọ ẹni tí ó kàn tó bá dọ̀la òkè ẹjẹ́ akapiwuléètì yẹn ká kàrò pọ̀ ayé àwọn èèyàn tó jẹ́ pé àwọn fúlàní wọ́n ti ń gbẹ̀mí wọn bọ̀ láti ìjọ yìí ẹ wo iye ẹ̀mí tó ti lọ ẹ wo iye dúkìá ẹlẹ́gbẹ̀kọ̀ọ́mọ̀kún bílíọ̀nù náírà eléyìí tó ti ṣòfò dànù ṣé àròpó rọrùn náà ni pẹ̀lú bí gbogbo nǹkan ṣe lórílẹ̀‐èdè yìí kí èèyàn tó wá máa kanrú àwọn àjálù báyìí ara tá à ń sọ nìyẹn aláwọn òkè lọ́hùn-ún ní jọba alẹ́ alórí ẹjẹ́ kú òǹkú ẹrú tá a wà ẹ wo tó ṣe láàrin gómìnà ìpínlẹ̀ Èkó àti ọlọ́pàá ẹ wo ẹ wò yẹn náà ẹyin ṣe bí ẹyin ẹ ẹ ọ ń sọ pé ẹyin ẹ àwọn àwọn náà ti ń fojú mo sọ́jọ́ kan bí lórí ètò mo wí pé ẹ àwọn ìjọba ẹ wọ́n rò pé kò dẹ̀ ní káwọn ni mo ní yìí imú wọn náà padà fi gbolẹ̀ láì náà padà fi gbolẹ̀ ṣe rò pé ẹ rò pé ẹgbọ́n bí n tó yẹ ni ló yẹ ni ẹjẹ́ àti n tó yẹ wá lásìkò yìí à ń pariwo Yorùbá nation now ẹjẹ́ gbìyànjú káṣá kí ti mọ́wọ́ àwọn ìjọba yìí wọ́n ṣe bí ìgbà tó ti ẹ̀gbọ́n kan tí ìbá sọ láàmọ̀tẹ́kùn báyìí a gbọ́ pé àwọn ọlọ́pàá lọ bẹ̀ nínú òròyìn tẹ́lẹ̀ rí bí àmọ̀tẹ́kùn wọ́n ti ẹ̀ ń gbìyànjú nípínlẹ̀ Ondo yẹn náà ká má parọ́ tara wa jẹ́ wọ́n ṣe ìwọ̀nba tán lè ṣe àárín lọ́tọ̀ ló sì níròyìn ń gbé ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ kú iṣẹ́ o èmi tún kí yín lẹ́ẹ̀kan sí olúwa tóbi lọ́ba fásùgbà ń kí yín pé ẹ kú kalẹ̀ ọlọ́mọ ju iṣẹ́ o iṣẹ́ ìlú tẹ̀ ń ṣe èrè ńlá lẹ́yìn náà mo fi rí gbà èrè yín sì ń bẹ lọ́rùn fún yín o ṣùgbọ́n àsìkò lélẹ́yìí tí gbogbo akáfọwọ́wẹ́wọ́ kọ́wọ́ lè mọ́ kátọ̀ sójú kan kó sùkùsùkù gbogbo wa la mọ̀ pé n tó ń wáyé yóò dá ẹ̀mí àwọn èèyàn wa ti ń lọ etí pọ̀ jù òkè lọ́dún twenty twenty two tá a bá bẹ̀rẹ̀ sí tó kà báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí fúlàní tún ti gbẹ̀mí wọn wọ́n ì ṣe kèrè mí wọ́n ì ṣe kèrè mí ẹ kójọ wò bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀lé ìròyìn ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí í ṣe àkọọ́lẹ̀ rẹ̀ kódà ẹ lè gúgú ẹ̀ ẹ lè wádìí ẹ̀ wò ẹ rí i pé kíní ìpọ̀ ìnira ìpọ̀ nílẹ̀ Yorùbá kí la ṣe fún wọn kí la ṣe fún wọn kí lẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ ẹ jẹ́ orí wa ó pé o ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títà ó jókòó omi ẹ̀wẹ̀ tí màá tún máa pẹ̀kẹ́ lù láàkó yìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ẹ wo ti ikọ̀ IPOB àti apá àríwá nígbà tí àwọn IPOB rí bí gbogbo nǹkan ṣe lọ lọ́dọ̀ tiwọn ok ẹ mọ̀gá wọn adarí wọn ẹ tì mọ́lé ẹ sọ sí gbèkùn lọ́dọ̀ yín ìyẹn ìjọba nu o ẹ wá máa wo nǹkan ń dẹ̀ ṣèyẹn tán ikọ̀ IPOB wá wò pé gbogbo eléyìí agbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé àá ah, àá ah, ah, ẹ̀yìn ẹjẹ́ yóò tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà wọ́n pe kí nìkan ní ìjọba nínú ìjọba ṣé kò ti máa wáyé báyìí ẹ sì lẹ́yìn ṣe ìjọba ṣé ìjọba lẹ́ ń ṣeun ọ̀dà náà iṣẹ́ bí sórin mẹ́ja ni wọ́n láwọn fẹ́ yapa àwọn fẹ́ kú o ẹ fi hàn lẹ̀ tí wọ́n ṣàyè wọn tó fi ń béèrè fún un sì ń tọ́wọ́ sọ pé ó dáa àwọn ò ní jẹ́ káwọn èèyàn àwọn jẹ màálù mọ́ ọ fẹ́ fòfin dè lọ́dọ̀ wọn lọ́hùn ẹ má jẹ màálù o ni wọ́n ń sọ lọ́dọ̀ wọn lọ́n látọwọ́ àwọn ikọ̀ ipob ìmápáwáfù tó jágbẹnusọ wọn ọ sọ̀rọ̀ jáde ó sọ̀rọ̀ sókè ìgbà tí ẹgbẹ́ kan lápá àríwá fẹ́ pè ní coalition of northern groups cng táwọn sọ̀rọ̀ wọ́n ní ẹyin ẹ̀rọ tó dá mi ni wọ́n da bẹ́ẹ̀ bá ẹ sọ fún mi ó jọ yé wa ni ṣé ẹlẹ́rọ dandan ìjọ kìíní àná ṣe bá rántí wọ́n ní ẹ kí náà ti ń porúkọ ẹ̀ àwọn ò ní gbé tòmátò ni ata ni àwọn oúnjẹ kan ni àwọn ò ní gbé wá bí àlùbọ́sà egbò ọ̀fẹ́ bàjẹ́ lórí wọn pọ́ńdọ̀ náà ń gbà lọ́hùn ìyẹn túmọ̀ sí ara mi nìyẹn pé yorùbá ilẹ̀ yorùbá a ní tó a gbogbo tó tọ́ gbogbo tá a lè fi jẹ́yìn ara wa ẹ wo ọgbà táwọn lọ́wọ́ gbà yẹn lọ́hùn ẹ wo ẹ wo nǹkan mèremère tí bàbá yẹn ṣe owó kòkó àwọn nǹkan tá à ń rí lábẹ́lé lọ́dọ̀ tí a ń bí ni a fi ń pẹ̀lú ẹ̀ ni a fi ń ṣe gbà náà tá a fi ń ṣe àwọn nǹkan mèremèremèremèremère ọ̀pọ̀ nǹkan ló yẹ pa ayé pé nílẹ̀ adúláwọ̀ àwa làkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ká tó sọ nàìjíríà nígbà náà lọ wọ́n ti rí gbogbo nǹkan yìí nínú wa náà wò pé irọ́ ẹ má jẹ́ ajá àwọn èèyàn yìí lọ tí ò bá ní nǹkan nínú ni kí lóore náà jẹ́ á lọ náà jẹ́ á pín kí yorùbá kó dá dúró àbí ẹ̀yin náà ẹ wò ẹgbẹ̀wò ẹgbẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹrùwò ẹrùwò gbogbo wa la máa rí kedere pé n tá a mọ̀ lámọ̀ o n tá a mọ̀ lámọ̀ nǹkan kankan wà tó ń dérè fún wọn tó fi ń yàn wá jẹ ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ikọ̀ ibob náà sì ni ah, àwa náà lọ́dọ̀ tiwa nǹkan báyìí la fẹ́ mẹ́gbà àti gbẹ́lẹ́nu jọ́mẹ́ta ìtàn ní ààrẹ sọ pé Nnamdi Kanu òun ò ní túlẹ̀ Sunday Igboho tó wà ní Kútọnu ó lọ́wọ́ kan ìjọba nù gbogbo ara mọ́ tí ò bá lọ́wọ́ kan nù ni kí ni ìrẹ́kẹ́ ti filẹ̀ láti jẹ́ yìí àwọn àgbààgbà Yorùbá sì dúró wọ́n ń wò ó ó ń pẹ́ ká tó ṣe tán ṣe fún gómìnà ìpínlẹ̀ Èkó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́pàá tó ṣe fún un ẹ mọ̀ ti mọ̀ ẹ̀ béèrè fún state police àbí kí wọ́n gbogbo ẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọlọ́pàá agbègbè ṣọ́ fún yín wọ́n ní fún yín ibẹ̀ ẹlẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ sí Sunday Igboho tó yẹ kẹ́ tó kọ́wọ́ tìlẹ́yìn gbígbẹ́ kẹ́ ti fọwọ́ rọlé ẹ̀ tánù ìgbẹ̀yìn ni yóò ló padà ṣùgbọ́n mo mọ kinní kan ibi tẹ́ ẹ pàtì yẹn lẹ tún padà bọ̀ ó dá mi lójú dáadáa lónìí ẹ kọ́lẹ̀ lónìí ẹni tẹ́ ẹ rò pé kò lè pàgọ́ yóò kọ́lé ara rẹ fún yín Sunday Igboho náà lẹ́ẹ̀tọ́ padà pé ńgbọ̀ kó bá tó kẹ́ẹ̀ àmọ́ gbọ́ngàn ọlọ́run ó yọkú omi tó wà lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ Èdùmàrè ojú yín gbogbo yín yóò fojú winá yóò fojú winá látọwọ́ àwọn aráabí ẹ pé wà ń pò ń yín lójú ó kù díẹ̀ ẹ wo ọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ kágbọ̀n hmm, bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n ti sìnkọ́lé yín bí òjú méjì lọ ti tó bá ti bẹ̀rẹ̀ jẹ yẹn ti dá yẹn ti dá gbogbo ẹ̀ náà láti yànnàná fúnra lóní bẹ́ẹ̀bẹ́ yẹ́kẹ́yẹn kó máa jọ jẹ́ wa lórí ètò Ojúmọ́ Aláyọ̀ lónìí ibi náà láti máa ṣẹ́nu ró déédéé àsìkò yìí fún títàárọ̀ òní amọ̀rírì gbogbo yín bẹ́ẹ̀ tí ń wò wá bí tẹ̀ ń wò mí lóòrèkóòrè mọ̀ pé fẹ́ẹ̀mí lẹ́ní ìfẹ́ wa sì lẹ́ní níkànnì yìí nítorí ẹ̀yin lè yan wa àwa lè yan yín àníbẹ̀yàn bá jẹ́ tẹni kí wọ́n kàn ní ẹni ẹ ṣé púpọ̀ tẹ̀ ń wò wá lóòrèkóòrè olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi mr smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà mr lóní bẹ́ẹ̀bẹ́ yẹ́kẹ́ àwọn bí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀bẹ́ yẹ́kẹ́ ẹ ṣeun ṣeun ẹ ṣeun ṣeun yọ yẹ ẹ kò ní yẹlẹ̀ orí yóò kàkè níbi gbogbo tẹ ti ń láǹfààní àti máa wò mí jákèjádò àgbáláyé olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi ó tún dìgbà kan náà o